ẹ ti mọ̀ mí ìdí òtítọ́ ni màá dúró sí i'm sorry sir prophet Ṣẹ́gun Adébáyọ̀ this message you are dropping now is not from God it's a message from imagination imagine and predict message kí Ọlọ́run kó ṣẹlẹ́rìí láàrin wa mo fi ọlọ́run tó ní ayé àti ọ̀run búra all this message is not from God why are we deceiving people because we want to make name àní wọ́n ní kinní kan la ní ò ṣe dáadáa eh, dánidàní la ní ò ṣe dáadáa tàǹdìtàǹdì wá tún kọ́ báyìí kí ló dé ẹni gọ́vnà Adeleke yìí

securities agbègbè. Put your security men at strategic locations at Agege. Bọ́ǹbù ni wọ́n ní o. It was a bomb explosion. Nílùú Ìbàdàn. Right away there. Kì í ṣe dábàláyà o. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. The kings in Yorùbá land. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá. The elders in Yorùbá land. Ẹ má ṣe pàtí mọ́. Enough of partying mo pé forty years lórí sọyẹ́nù. I'm forty years on the throne forget that. ẹ lọ ṣe méjì Have a meaningful meeting. Dàgàbà borí àánú kankan sílẹ̀ bí omi. Dàgàbà I can see a mercy that came like a prophet. Má gbogbo ènìyàn tó ń wo fídíò yìí ẹ ti mọ̀ mí ìdí òtítọ́ ni màá dúró sí i'm sorry sir prophet Ṣẹ́gun Adébáyọ̀ this message you are dropping now is not from God it's a message from imagination imagine and predict message kí Ọlọ́run kó ṣẹlẹ́rìí láàrin wa mo fi Ọlọ́run tó ní ayé àti ọ̀run búra all this message is not from God. Why are we deceiving people because we want to make name? A ní eh, wọ́n ní kinní kan la ní ò ṣe dáadáa. Eh, Dánidàní la ní ò ṣe dáadáa. Tàǹdìtàǹdì wá tún kọ́ báyìí. Kí ló dé? Ẹni gọ́vnà Adeleke ìjó ò dúró àtẹni tó ń jó àtẹni tó ń lùlù tí bọ́ǹbù bá ti dún gbogbo wọn jọ máa kú ọlọ́run kan ló sọ yẹn that's number one ẹlẹ́ẹ̀kejì ṣẹ́yìn náà ti fẹ́ di tibẹ̀ tán ni kò ní dùn mí fún yín because for you to hijack, hijack Asabi Africa TV you know by your heart lóòótọ́ tibẹ̀ tẹ́ ìṣe èèyàn gidi ṣùgbọ́n iṣẹ́ kan náà lẹ́jọ́ gbé dání. The both of you are deceiver, You are deceived prophet. Why are we deceiving people? Kí ló dé? Ṣọ́lọ́run ló sọ gbogbo eléyìí. Ṣọ́lọ́run Adeleke. sọ̀rọ̀ lórí Adélékè lóníjó Dàbọ̀nbù dúró. Ọlọ́run dẹ̀ jó ní kàtìkàtì. Ọlọ́run yìí sọ kàtìkàtì. He's a straightful God. Ẹlẹ́tí ń sọ àwọn ọ̀rọ̀ kan láti 2022. Ṣé ẹ̀ mọ iye ọ̀rọ̀ tẹ́yìn náà sọ tẹ́ ẹ jábọ́ ni? Ẹ mọ àwọn ìran mẹ́sẹ̀jì tẹ́yìn náà tó ń bẹ nínú àwọn program tó yẹ pé ọ̀rọ̀ yín ò wá sí musẹ ó change tẹni tó dé la rí o tẹni tó ń bọ̀ àti rí ẹ lọ kíyè sára gidigidi ẹ ti lórúkọ tẹ́yìn náà fẹ́ ní ẹ padà sínú Ọlọ́run ẹ padà ẹ padà sínú Ọlọ́run tíbẹ̀ tán lè bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n nítorí pé kò fẹ́ stop láti máa bọ́ sí limelight ó padà jábọ́ téèyàn ò bá ti sọ́ra ní social media social media yóò gba òótọ́ lọ́wọ́ èèyàn yóò dẹ̀ sọ yàn nù gbogbo àwọn ìran tẹ́ ń sọ yìí kì í ṣèràn àtọ̀dọ̀ ọlọ́run o ẹ ní àwọn ọba kí wọ́n má ṣe pati mọ́ ṣé ẹ ti ríran ọba kankan tí ò ṣe pati rí ẹ ṣe ríran sí chọ́ọ̀chì pé kí chọ́ọ̀chì kó má look fine mọ́ ẹ ti ríran ọba ó dàbí kan sọ pé chọ́ọ̀chì ò gbọ́dọ̀ lo táìsì chọ́ọ̀chì ò gbọ́dọ̀ lo ac Church ò gbọ́dọ̀ lo air condition church ò gbọ́dọ̀ máa lo àwọn beautiful things kí ni beautiful things tó ń fẹ́ fọ́ba bí ọba ò bá ṣe patí tí ò bá ṣe anniversary tí ò bá ṣe ọdún orí oyè tí ò bá ṣe ọdún pé kinní kan kí ni kí ni wọ́n ń jẹ ọba fún why tan deceive ara wa ẹ mọ̀jà deceive àwọn èèyàn mọ́ stop deceiving people stop deceiving people ọlọ́run kọ́ ló sọ gbogbo eléyìí náà ẹ̀yin náà wo nǹkan jargons tẹ́ ń sọ tẹ́ pé tẹ́ lọ́lọ́run ló ń sọ sẹ́yìn àgbààgbà tá a fẹ́ tẹ̀lé ni tí ò bá sọ̀rọ̀ ńlẹ̀ it's better for you people to keep short ẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọba ọba aládé ẹ ti rọba aládé kan ẹ̀yin káísírì kọba aládé mọ̀ níye ìgbà tí fi ń sọdún nínú ọdún kan ó kéré jù yóò sọdún méjì àbọ̀dún kan ẹ wá ń sọ̀rọ̀ pé káwọn ọba aládé kan máa ṣe kinní mọ́ all those one is rubbish It's rubbish. You know I love you, but I need to keep saying the truth. Ẹ̀yin You know it's sọnù. Ẹ ti ń sọnù. Tẹ́ bá sọnù tẹ́lẹ̀ ẹ máa ń dára yẹn But now it's ti ń totally. You are now the same thing with Tibetan. You know, you know by yourself. Before God and my kọ́lọ́run ṣẹlẹ́rìí láàrin wa. You know Prophet Adebayo, you know. God bless us wọ́n ti tan jẹnẹrétọ̀ mi ò fẹ́ káríwò yẹn ó di stop mi ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ lọ stop jargons tẹ́ ẹ bá stop máa yọ gbogbo mistake yín jáde and i will let people know your weakened point i will let people know that you are also deceived pastor call yourself back you have lost prophet tibetan lost to the devil hand then ẹ̀yin náà ti fẹ́ sọnù sọ́wọ́ sátani ẹ lọ wára yín rí ẹ wára yín rí àwọn ìran kan bẹ tẹ́ ń sọ ìran rárá lásán ni to gain people to gain famous ó làwọn ìran yẹn àwa tá a jọ ọmọ kéékèèké gan àṣerú ẹ̀ kí ló dé sówó náà lẹ̀ ń wá tó tó báyẹn stop rubbish that vision you are seeing now is not vision of God it's a vision of demon ọlọ́run á ràn wá lọ gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yìí ẹ ní bọ́ sọ́wọ́ ẹlẹ́tàn ẹ bá mi share fídíò yìí ẹ subscribe channel yẹn á dára fún yín ẹ tẹ notification bell ọ̀rọ̀ máa jáde ọ̀rọ̀ máa jáde ọ̀rọ̀ máa jáde kòbókò ọ̀rọ̀ máa jáde sí àwọn atanijẹ wòlíì kí ló dé kí ló dé ṣẹlẹ́bùn ni God bless all of you.